This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwatch.com slash donation. Ajini, Omori Osi, America, Omori Allahu la illa hu. Ọlọ́kì tí ara, Omori wa ta'ala, Anari Allah. Ọ̀nà الله اسم الجلالة أنا بريهم بلنائك أنوبل اسم الله الأعظم الذي إذا دعي به أجاب وإذا سئل به أعطى إليهم بلنائك جوعة أو السن جوعة فقه إسعى وسن الله الله كلمة هناك وعلم الإلهية كلمة هناك من هناك أناهك سبحانه وتعالى كلمة هناك وعطى دون كدوي من هو كان دوكا إجوا أين من دوكا إجوا وعطى إجوا إجوا نورانك أوكي بيكي بحمه المهم ذات من الواحد اوكي الله لك ده تجيب dọ́jà àbẹ̀rẹ̀ ní àbẹ̀rẹ̀ ní gbóyàn náwó ní àgbọ́dú rẹ̀ kẹ́yìn sáà dáhọ́ náà àwọ́ anyi arrahman ko anyi arrahim almalik alqaddus السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القادر الباطل الحافظ الرافع المعز المذل السميع البصير الهكر العدل اللطيف الخبير وله الاسماء الحسنى نبت ابغني ال ال ال alwannani alamoda ikali taari oyi ta kumulu nyake nori awon ani hakim but ẹnẹ́bí alhakim omori ọ̀lọ́yìn ọ̀ká kẹrẹ amọ̀rí hakim ọ̀lọ́yìn ọ̀ká kẹrẹ amọ̀rí aziz but àwọn náà ní àmì omori ọ̀nyá kẹrẹ náà yàrá àmà àlọ́ al'anáìnà ẹ̀rì lẹ́sọ̀fì tààrí àlọ́ al'anáìnà wọ̀lẹ́mọ̀ṣẹ́ ọ̀hún náà but afe àwọn rẹ̀ hàn náwó mọ́lú obi ọdún fàìsà alkọ́ọ̀dì yóò kọ́ ọmọlú lórí ìgbà aka mọ́lú alkọ́ọ̀dì máa hí òmúlẹ̀ náà nǹkan ìfọ̀bọ̀ ní kátà wà ní kátà wà á ti yá alkọ́ọ̀dì yá alkọ́ọ̀dì asalamu yá yá salamu almuntakin yá muntakin. المهيمن يا مهيمن ولا على علينا وصفتك اما اذا ناديت باسمه وهو علم الذات الالهية سواك يا الله ولك يا الله يا الله كما قلت الله علم الذات الالهية هو الله المعبود kuma Allah la yusanna wa la yujma ẹ ma nyẹ ẹ ban ẹ ma wo arrahim rahiman ruhama almalik malikan mulu ko ama Allah la yusanna wa la yujma. والإله هذا إله يقال ويقبع إلهان آلهة وقالوا لا تتخذوا إلهين اثنين آلهة لو كان فيهما آلهة إلى الله لفسدتا أما الله أين الجوال الله الله من الواحد الله هو الله agbọ́dọ̀ kalimatu allah ẹ̀yìn fún dìrì ọ̀dá inú hàn mú yàn náà sẹ́yìn orí ọ̀dọ̀ sí ìdọ́ sí àrùtọ́ ẹ̀wọ̀n àmà allah ẹ̀yìn sọ ló mú yìí ààrẹ sùpánà wọ̀tí ààrẹ ló mú ríṣọ̀ náà dàdọ́ka allah la ilaha illa hu ẹ̀yìn sọ́sà anáwọ̀hẹ́ tẹ́sílẹ̀ ilẹ̀ àbúrà ẹ̀rẹ̀ ìmúni búwá àdọ̀míru wà ódò láàyè ńlọ́gbà ilẹ̀ àbúrà ẹ̀rọ̀ ẹ̀nàdì man àkọ́ ojú ìkẹlẹ̀ ní kàdé àkọ́ àkàkà allahulá iná hàn إلا هو هو الأكس هذه كل واحد الله دافع لك أنك هو ولا الله لك دافع يا هو يا من لا هو إلا هو يا من لا إله إلا هو أيكم أنا أمبدي أن الإعلام يراه ده إيه إذا جيت أمبدي أمر الجنس وأكي حديث روى أزواجها imamu shafi'i rahimahullah ọka man ta'allama sunnatan qawlat hujjatuhu ọ̀nà tó yàrá sunna gusto dan dey ni hujja nu kata ọlọ́dà mi rẹ̀ lóge ọmọlẹ́kàlá ọmọlẹ́wùmí الله لا إله تدوم يوقفك الله لا إله إلا الله دوك الله لا إله إلا هو تكوه نوري ريوان آه هو رؤون القرآن آه هو ينسي جون الله أكبر but ọbọ ọrịsịmị al'iman nsọmfẹ̀nà ìbọ̀ sẹ́hìnì wọ́ọ̀rù kàkàrí kà òmòrì nì náà sọ àfáàrù ẹni sọ náà ẹyẹ òmòrì kà lọ́hù lá ìlàhà ìlàhùwà ìlà ak ìlà ìtumọ̀ ní ní arabu kọ́nà bí almabo láhàyà líhu ìlàhàn لا بمعنى عبد يليه يعبد إلها معبودا ويقول الله إله إذا ما راحت to agogo tana da haka doro bi ulama kana wa kida ilaha en gada na la haike illa la ilaha aba haka doro da kana la haike لكن لا إله إلا الله وأنا لا معبود بحق إلا الله ان بدأ الله يقدر إلا هو غير إيه أمور سبحانه وتعالى دون إيه مريد أنا هو أنا الله دابا أنا الله نبي الحي القيوم الحي القيوم ومولي نوبي الحي ومولي نوبي ياران او ياران ومولي اسلم ọ̀nà yàrá ẹ̀yìn tí ní sọ òmùdí ìsáná yàrá òmùdí alkọ̀yú bí máa ná القائم القائم على كل الناس او على كل مخلوقاته ومن نايكا انا وهذا قائم قام يقوم قائما قائم امري وجهه يقول ابي سمعتم قال جانا كبيرنا qayumiyya umuni ọ̀nà àbìdé ní àbísọ́mọ́tò ọ̀nà àbìdé náà òní ìṣẹ̀lẹ̀ wa òní ìlú wa ọ̀nà àwọn àbúfẹ́ yà kan so qayumiyya ọmọ nìkan náà bá làtàlẹ́ nù. الله لا إله إلا هو الحي القيوم agbawo biyo nan ana fɛ ɛnu ere a ni o sɛnɛ yi ka mukada because alihayu kɔbar alikayu kɔbar yakari mukada o kɔbar nana yi wɛɛ yi subject and predicate so ɛlɛmɛ ni predicate gɛgɛ ni subject. Omodi subhanahu wa ta'ala ọ̀nà rẹ̀ Al-Hayyu the ever living Al-Qayyum the eternal. Ọ̀rọ̀ ní Maka. So abẹ́rẹ́ ní subject subject ta nínú rẹ̀ Buwa Al-Muqaddar ìmáàna Allah la ilaha illa huwa huwa Al-Hayyu huwa Al-Qayyum. الحي خبر مبتدا هو القيوم خبر الثاني مبتدا هو ومن سبحانه وتعالى أوكى من هو قائم على كل نفس بما كسبت أني تمي القيوم أنك ومن سبحانه وتعالى أنه jẹ́ ilé tó dàbí bí èdè pé ní àbí ìsáná ẹ̀ka ọmọdébọ̀ náà ọ̀tá àlà ọ̀tọ̀ ọmọdébọ̀ náà ọ̀tá àlà lọ́kà ọ̀nà náà anabi alhaji dɔnɛrɛ alkɔyir iba na ɔlɔ nyɛ nyɛ kakira nari abdulhaji ɛhɛn abdul kɔyir ɔlɔ nyɛ kakira nari ìlànà rẹ̀ kọ̀ yóò wọ́n wọ́n yàn kàkà àlù ayélujára mi yóò nà wọ́n á sì àlù tọ́ mọ́rí wa kà wọ́n wọ́n nà wọ́n ti àlù. láti àhùnwò sínú àtúnú wa lànà ọmọ kànyọ́ mọ́ ní sọ́rí sínú ọ̀rẹ́ màá ní bí nára wà lànà ara hàn takuma ọmọ wọn nà ọ̀tá àlà ẹ̀ pẹ̀lú mi fi jú òmùdí ẹ̀rẹ́ máa fẹ́ oyin nara ju wo yi inu wọn náà ka tana àwọn náà àìsàn náà kọ wà áyọ rẹ kọ́nà ọ̀rọ̀ ayé kó wà ó ọ̀nà rẹ fínà ọ̀nà wọn gabadẹ ya wẹ́ẹ̀kú dọ́là wẹ́ẹ̀kú pé àgùjẹ́ máa olú tí a sọ yẹ. تلسنة بمعنى مقدمات النوم النبي سنة بمعنى introduction to ilé ìlú kẹ̀ẹ́nà ẹni rẹ̀ àṣìnà ẹ̀sẹ̀ nílẹ̀ èyí ṣe ọ̀rọ̀ ìdúkọ̀ kàní òmòrí mi náà àtàrọ̀ mọ́tò èsì gbọ́ngọ́ lahu ma fi samawati wa ma fi al-ard ana omi àbí sánà ìkàkà onínúzàmà ẹ̀hìnbà àtàbí nínú ìdí ìhìnbà omúdùn ọ̀nà ọ̀tàlà ọ̀nà yín ọ̀nà tó wá. tọ́ nọ́màlì bọ́ọ̀lù pẹ̀dáta máa fi sọmọwá sí wọ́n máa fi àrùdé làhù àbísọ́nà ẹ̀kọ́ yìí sáma àtàwọn ní ilé tẹ́ẹ̀sì yóò mọ̀ ní ìkó mọ̀mọ́ dáṣì làhù yẹ. lana ilé náà nìyẹn kàlámù bàlàkì yìí ìlànà yìí bàlágà bí wọ́n rìn ẹni bàlágà tàkùdínú máa hàkọ̀hó àtàkìr tùfíjì hàlù dáa ṣọ́dọ̀ rẹ̀ dé ana kìlà hù anásínátọ̀ jàn ọ̀yẹ́dọ̀ dájọ́ dé dáàsì sọ́dọ̀ òṣìṣẹ́ náà ìka ilẹ̀ ẹ̀dá náà òkà ṣẹ́wà tó rẹ̀ máa báwo kàá ní káàkà máa fi sọmọ àwọn tó máa fi láàbù láhù ẹ̀mọ́ náà kú sí lẹ̀wọ́n rẹ̀ sí ẹ̀sán làhù máa fi sọmọ àwọn tó kò máa fi láàbù dáàmà nìyí tó fi dùn hàbù. bana indicate lọ́ọ̀sì òkìtọ́ọ̀sì anyi alhassu anyi limitation sobi maana aabilini lita matetezo abani de enyo novan ewu mulu nyakene subhanahu wa ta'ala ayan kaka ma fi samawati wa ma fi ardi lahu wa li kaza wa li kaza wa li shamsi wa li yaqut wa li wa ma ashbaha zalik ama ama na sin da hu ita na ko tawdi a tsayire ma ana shawa tawdi bana fi limited na ini creation ne hanan mintena fẹ́ hàn náà gọ́vọ̀nà fẹ́ hàn náà aban is restricted to the only umuru subhanahu wa ta'ala allah lahu ma fi samawati masinad yorùbá àná ọ̀nìyàn kẹ́ni ọ̀nyin sọ̀rọ̀ àbísí ní nísàmà àti ní tẹ̀sù ìlànà eré ìròyìn bàlà tọ̀hún bí ọ̀nì bóyá nípa ẹ̀rọ náà tọ̀dọ̀ à ń tọ̀hún ìgbọ́ ọ̀mọ̀ lẹ́wọ̀n wẹ́ẹ́ ṣáàjì wẹ́ẹ́ mọ̀ mẹ́ẹ̀ lọ́gbọ́n wà lóko ọ̀hún gbọ́dọ̀ àyín sùúrù lahu ma fi samawati wa ma fi al-ard من ذا الذي يشفع عنده إلا بإذنه omorika ɛnɔbi ɛnɔnaba nabe anayi kaka ɔnyɔnwudo iwɔ idan idan omorika ilabi nwunyi ɛrere yɔndan ɛnɔbi tɔ ɛri ma akayaka wɔ ka ɔyɛ ka ɔno omorika ɔla yɔkubalu minha sɛba ato wɔla yɔkubalu minha ato ate ɔdere ma ata. يوم لا بيع فيه ولا هلة ولا شفاعة أنا نبي أمور لكل الأمور خصوص ثم كما أعيونا عبادة إلا بإذنه ولا يشاءون إلا لمن ارتدى إذ يبني أتيندبني oyin tọ̀wí ìgbà ọkọ̀ ẹ̀kẹ́ ń yọ̀nà nyẹ́ mgbé wọn ايضا تضع عينها يوم القيامة الا لمن ارتدى شفاعة لمن لمن ارتدى هناك امري واحد او أيوة، كمري يوم القيامة انتم انتم الله تعالى كان يوم القيامة يوم القيامة اوكي يشفع الناس يشفع يوم القيامة الصلاة الانبياء والشهداء والعلماء anabi ni ṣehidi ni àti ẹ̀rọmẹ́ka múlí ọ̀ṣọ́ ìwẹ̀ ọ̀ṣọ́ ìyẹ̀ wà ọ̀lẹ̀ máa. tọ ẹni lè tu ọmọ ìyá máa ẹnẹ dọ́là ẹni hàn onumuri leman le padọ onumuri le ọdọ ahẹ́rọ àdọ́dọ́ ha. ẹ̀ṣẹ̀ kúrò ìkọ̀rọ̀ ẹni hàn ọ̀dọ̀ kàkà ẹ̀yọ́ ọ̀nà wa dọ̀ ha bẹ́ẹ̀ wàá kọ́ ẹni ọ̀nà ọdún káyé gbèrè lọ́nà náà kọ́ náà ọ̀nà àdìjẹ́ náà rẹ̀. wọ́n ká ní ẹ̀mẹ́ kéde nínú àwọn ẹ̀kọ́ ìlànà ọ̀nà àdìjẹ́ náà rẹ̀ dẹ́ẹ̀kẹ́ náà rẹ̀ ọ̀nà àdìjẹ́ náà láìlá ìlúlá. ẹ̀yẹ́ náà wọ́n náà àdìjẹ́ náà ẹ̀fọ́ ìlànà tí mo lé ẹ̀kọ́ ọ̀nà àdìjẹ́ náà ẹnẹ wẹ ní pàpà ìsìnìyàwó pàpà kó ìsìnìyàwó pàpà wẹ́ṣẹ̀ hàn náà. Sàtùn dárí pẹ̀lú tọ́lá àrùn wà àrùn fẹ́dàtù wọ́pùn àwòfin áṣù ní ìlàmúwò. Mọ̀rẹ́tọ̀ àtàbí bákìrí wà ánú mọ́rí wà ánárì wà ánú mọ́rí أجانبا سعد سعيد دبي طلحة وأبي أبيدة وابن عوف آشري له ثم الرضا عن أبي بكر وعن عمر وعن عثمان وعن علي ذي الكرم رضي الله عنهم أجمعين سعد بن أبو وقاص

ọ̀nà àgbà nínú ọmọ ìgbà ọ̀rẹ́ ti ṣe ẹ̀rọ lórí ti mú lórí ti rẹ̀. ọ̀n tó múlùkù àìsàn àbí nàbí wọ̀ kọ́ọ̀sì nígbó. ìṣàlọ̀ tọ́lá ẹni nínú ìjẹ́ àlọ́nù bẹ̀dẹ̀ náà ẹni ìjẹ́ àlọ́ ìṣàhọ́lẹ̀ rọ́tò. sa'id زبيد أبو عبيدة عامر بن الجراح سعد سعيد زبيد طلحة طلحة ابن عبيد الله dan wana zai zunanyi ne ne kubuwa ẹ náà rẹ̀ kí wọ́n na bà nike wa abi ubaida àwọn ọ̀nà nàgọ́bà sáàdù sẹ̀yìndù zubairu kọ́lùkàtù wa abi ubaida fèrè wọ́n na àwọn fẹ́ àṣẹ kúrọ̀ náà wọ́n náà yẹn abdulhamid abubakar usman ali ẹni wọn ní tóbi ní kẹrẹ ọsọ ìmúlẹ rẹ àkàtà iná jẹun wọn lẹwà rẹ láì kẹne awure mana mani kayewa ise ina baka roma ni kalta mire baka inna izari kala ya sarki ji ramu amura mi yi yo then ati abuna ka abini 1400 annuals 1400 and I'm a bay at the Dr. إذا نحن نحن يقول دمولين عبرنا لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة ممكن نقول رضي الله عنهم رضوا عنهم ممكن إنه نكتب تحت أجباء أو أجباء olùwọ́tí ọ̀n tí ó múlẹ̀ ọ̀tún sẹ́yìn náà ọ̀tún ká wọn mẹ́tàdúrà rí dé ṣe sáà pọ̀lọ̀ rákà dókítà wẹ́n ká sẹ́yìn náà ọ̀tún tó ń tó múlẹ̀ káàbọ̀ tó múlẹ̀ kọ́ ẹ̀ náà ti bẹ́yìn àmì ká yá àpòrọ̀ kó kóró dàgbà ìṣúgbẹ́ mẹ́rin anapẹ̀ rẹ̀ wọ̀ fà usman báwo ni one thousand four hundred dẹ́gbẹ̀ẹ́ àti aláàfin àti ìlú kẹ́ndẹ̀ lórí pé náà sọ̀rọ̀ náà rẹ̀ a orí àkàwọ́ dé a ànìrè. so ẹni one thousand four hundred ọ̀nà ilé ọ̀rẹ́ bẹ̀ quran hadith ṣiṣẹ́ ẹ̀sìn àti jẹ́mi náà ẹ̀wù. àti ẹ̀wọ̀n ló náà wọ́n náà kọ́ tó mú ní ọ̀nà special location lọ́ọ̀ká ẹ̀ ànà o òkàṣà rọ́jọ́ lọ́wọ́ àná an to mun mai ta ka sha zangaron a zan eh a taura ne rufa da ki dan ne 70000 ne da nan ta azali mutile yawm al-qiyam kai ka sha kure su doka ya rasu la jama'a yana nan to mun kawo yana dan da daga ka ya rasu da yana ya to mun kai ko ko ta shut up cuz aba fara yana aika نعم اللهم انا ردنا ما يعني حديث انا يا ابراهيم اذن لي كنت من جاءت لهم دوكا ارايت اذا صليت المكتوبات وصمت رمضان وحللت الحلال وحرمت الحرام ادخل الجنة ولم اجد على ذلك شيئا وكنت من اول ما فعلت شيئا bí máa bọ̀ ọ́ lọ́wọ́ ramadan àbíkaná rẹ̀ halal bí máa mẹ́ àbíkaná rẹ̀ haram bí múnà àwọn mara ọmọ jẹ́nà ní tó mú níkà náà náà mọ́ náà ìbàdàn ọ̀sán jẹ́nà bá ìjọba rẹ̀ máa tó àná dán tó mú níkà ọ̀sán jẹ́nà ó yẹ fún àdàkó àti ààrẹ yẹn ní ẹ̀kọ́ ọ̀nyá dáa ó tó mú níkà ìjọba ọ̀dọ́ ọ̀nà ara rẹ̀ lọ́n tó mú níkà kaka ime ya tuan ona ona be ozi ibo ya gura ni ono nanga do na wakola ara ha o se ko nyara mu e e mi kalo ro no tumika in ha je de de ya ona ona mana ko ro ni wo ibo dan ono na ja na je mo lo do na la ma iya o da ba wore ya da da wi ni ku yo da agu ri ko ro so na dẹ́wà ní òkú ẹ̀kọ̀nyà náà rábìn ọ̀nà ìlàwò ìdúrà ha àpapọ̀ ẹkùn náà bílẹ̀ dọ́kọ̀ ààrẹ ọmọ náà ẹ̀hùn náà ká ọmọ náà ẹgbẹ̀ orí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìpàdé pọ̀ ẹ̀yẹ wọn ha orí ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn náà lè dùkọ́ ẹ̀yà ẹ̀jẹ̀ kò bí lọ́nà ẹ̀ka àrọ́ àrọ́ ìyá a yà ya màrá yà sọ̀rọ̀ ẹ̀rú àmàrá àkà ọ̀n tírí òkè ìjà sí ọ̀rọ̀ àgbẹ̀ ọ̀kàmá ní kò ní ọ̀rọ̀ ìkùnmúrí ọ̀sùnmọ̀ náà ọ̀nà ọ̀ka wọn ọ̀kẹ́rẹ́ ọ̀nà ọ̀kàrẹ́ ẹ̀yìn àwọn ọ̀gá gẹ̀gẹ̀dẹ̀ náà ni ọmọ ọmọ jẹ náà ẹni rẹ̀ lánàá nìyẹn nínú spẹ́lì ọmọ ẹ̀yà iná ẹ̀ náà ní káàwọ́ kẹ̀yìnà gáyà tó ṣe kíláàsì olè ẹ̀kí àndá ọmọ ni ẹ̀rọ ọ̀la ìrẹ́ náà máa ti pẹ̀lú kí ọ́ mẹ́nà ẹ̀kọ́ yà jẹ́ wéèrè ká ní kúrò ní ìlà àmọ̀pọ̀ because àìní ẹ̀nà dàrú ẹ̀fọ̀lẹ̀kẹ̀lẹ̀ àtọ̀ àìní ẹ̀nà dèrè fìyè kọ́ ẹ̀yìn kan ní tọ̀dáàrọ̀ àta ètò nínú ìdìrí one thousand ní five thousand wẹ́n àlọ́yìn seven thousand fọ́ orí tú ẹ̀ náà ẹ̀hìn ló wọ́ wọ́n dàda ọ̀dà mìíràn dọ́wọ́n náà yẹn náà yọ̀ ká tètè ọ̀nà bídìí ọ̀rọ̀ ọ̀ ká straight adam tètè ọ̀nà bídìí ọ̀rọ̀ ah ẹni ẹni náà dọ̀dọ̀ dáàrọ̀ ọ̀tọ̀ àlọ́ a ẹni rẹ̀ náà dùwọ̀ ẹni ọ̀sà àbọ̀tọ̀ àtọ́bọ̀ àhárí ìyọ̀lọ̀ polúkẹ́ náà báà náà máa ní kí mọ̀nà ọ̀gá ẹ̀gbọ́n ní kí mọ̀ ọ̀tọ́ fún mi dáa lé lè rúkà yíkí òun lè jẹ́ ọkọ̀ ògùnrin náà ọmọ ẹ̀yẹ ẹ̀nà náà ní káàwọ̀ ẹ̀ẹ́dọ́ ẹ̀dẹ́ ẹ̀mà ní záwùrìkà lọ́ra jẹ́ ẹ̀dọ́ ọkọ̀ ọmọ ọ̀rọ̀ náà lè jẹ́ nà magi kìtì náà kìtì náà kà ọkọ̀ náà na àwọn ẹni hàn. Wẹ́rẹ̀ hadith ọ̀rẹ́ ń sọ ìgbè Bukhari. Òṣùn tó mú ní Àìṣà rọ́jẹ́ lọ́ọ̀nà. Ọ̀yà tó dọ́ọ̀ na yíkú jẹ́yàn náà kìí jẹ́ òṣù òwúzẹ́ yìí lọ́nà àìmà. Ojókòó mú ní Dóṣù di aisha ta a ah, ya uyan ọrẹ bá kúrera iṣẹ náà hìrì eléyìí ló ń jẹ ńláńdá ọrẹ rí ọ wọn kọ ń yí orí tó ìdú takìlì ọrẹ ọrẹ sálà orí tó ìdúkà jẹrẹ rí ọ ládàá kí wọn kú ìdúkà jẹrẹ rí ọ. da aisha ta a uyan tọ́ ihun ní tuyúrin jẹun tọ́ inú mi kùnyà ní mímí ní àwọn kan níwá wọ̀ níkàwọ́ mọ̀mẹ́síwọ̀ torí ọ̀nà náà tó ń tún mú ìjà ẹ̀ àìjẹ́ kò tó kú nínú àwọn. ilé ìwé ló tún lè ní ká bá a ní wáhàyè ọmọ ìwé òde mọ́lẹ́ kójú ọ̀nà àjá náà. ẹgbẹ́ mìíràn wọ́n ti mú ìrọ̀bọ̀ á lé ìyá àgbà kójú ọ̀nà ẹ̀mìíràn náà akuya ha ah, je na ka ile la je chirwe la da wa na ka bo ba ba bo ko mu le ko na janna on to mu ka sha afra ka bo e na ka a nyi le nyi bu na na janna ma za ile nda ka da ka ka na janna da ko da da ko de mo wo ka alhamdulillah na janna so nya na ka halaka halaka na mu bọ́kọ̀ ní pọ́ọ̀bù kúrú lómi alágbàndà náà nìyà na jẹ́nà àdù ìlàbá náà náà jẹ́nà ilé àgbẹ̀ ẹ̀kú ìgbèdè kú. máa ń dán lé iye ṣọ́ ìdáwó ilé àgbẹ̀ ẹ̀kú orí ẹ̀dá bẹ̀ ananyanwu tó ìwọ ọ̀rà ìdó ìmúlẹ̀ ìyá òní múlẹ̀ òmìnir ní. tọ́ máa wọ́n máa ń ní alhaji alkọ̀yọ́ sẹ́mọ̀ ọ̀rẹ́ta yìí sọ̀rí díẹ̀ tìrìtì anyi sifat subutiya danyi sifat salbiya anyi sifa àpéjú omori yẹn náà ìkè múlò níyẹ ẹgbẹ́ sẹ́yìn wọn and ẹ̀yìn tí yóò tẹ̀rọ ọdún múlò ká tàṣubútu kama yóò tẹ̀rọ ọdún múlò náà orí yẹ ti fi ní omori ankuma ní yẹ bẹ̀rẹ̀ wọn omori ka ọ̀nà alẹ́háyù ọ̀nà yàrá ìdí wọn sọ ájú omori ọ̀rẹ́ bẹ̀ kò mílọ̀ yàrá ọ̀rẹ́ yàrá náà mẹ̀ ayé ẹ̀yẹ ọ̀rẹ́ yàrá ẹ̀yọ anyimọ̀nà ìkẹlẹ̀ ẹ̀kọ́ ní yìí dá bórí àǹtáyì mẹ̀rẹ́ àrẹ̀ dẹ́kùrẹ́ yìí omori ọ̀nà ní òyìn هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم ọmọ orí kan náà àkọ́ yìí lọ́wọ́ ọ̀gá àgùkà dányi sifaatu salbiya anyere mẹ́ka dọ́lẹ̀ ọ̀lẹ̀ tó ju òmùrè anaka anáwọ̀mù kó sínàtù mọ́ọ̀dù azizan tó mú jahala nafi wọ̀lgáyẹrẹ قال علمها عند ربي لا يدل ربي ولا ينفع مريم إني أبدا مستحيل لو تجي زوجي في الجوية مريم أبدا يا بيومي فقرأت دعسي ìbúra ní tẹ́lẹ̀ mú rí káàkọ́ náà rí ọ́ nípa ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúkù wọn àtàwọn ọ̀rọ̀ nítorí ìbéèrè to warare almu'attila ina ne almu'attila da ka auke amurhi aka amurhi a hau amurhi kan a hau ko oh, oh. bẹ́ẹ̀ ra ọ̀ oh. wọ́n wọ́n sẹ́mi ìrànlẹ́ wọ́n lọ́wọ́ sẹ́mi ìrànlẹ́ yẹ́rẹ́ ìtúnáà ni òmúlò náà rẹ̀ kàn kìtọ́ inú kùránì إنا خلقنا الإنسان من نطفة أمشاج مبزلين فجعلناه سميعا بصيرا سبحانه وتعالى أنزعك وكان الله رعوفا رحيما إن الله بالناس لرعوفا رحيما رؤوف رحيم لنبر ينجو أن تعنين لقد جاء أبو رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم دمو لنجي يا نجان نجي أن رأيه رؤوف رحيم كمولي أريابو أذان أذان أريابو أنجي نجان أو مولي أريابو ونيونيا أبو مني أن كمولي بأيه ọ̀nà ní wọ́jù kọ́ kúlù sẹ́yìn hálíkùn ilá wọ́jù ha amurka fi sáré destroy ẹ̀rí ewu aláwọ̀ tó bọ̀ kọ́ owó bá ní wọn ni mo á ti làwọn yàrá and mo á ti nàdá ń bí dé ẹ̀rí mo tọ́jú lẹ́ẹ̀rẹ́ lẹ́nu ìyá dùkọ́ àwọn afọ́fà owó mórí ẹ̀ agbẹ́bẹ̀ bọ́wẹ́ ni dákẹ́ ìyẹ́ ó kátó mórí àgbẹ̀ but ẹ̀yìn ń dá ẹ̀ wọ̀ bàbá ọ̀ka sàhábì ní ẹ̀nẹ́ káwọ̀ ẹ̀ káwọ̀ tábì ní ẹ̀nẹ́ káwọ̀ àti wàlùmọ̀ àpẹ̀là omori kan náà ni wọ́n yadulahi maalum kẹfiyatuhu majhul imanu bihi wajib sualu anhu bida kama kọ́lá imaamu malik imaamu daru ìhijira rahimahullah omori náà eh, ni wọ́n ẹ̀ẹ́n àkókò omori ọ̀gá ní koran ọwọ́ náà mẹ́ya yẹ́ ẹ̀ bí adọ́kọ̀ omori náà ni wọ́n wajib bí ẹ̀ ń dẹ̀kọ́ omori náà bídí àkẹ́yìn náà وجاء ربك والملك صفا صفا ملك بابا يوم القيامة مجيء ام بابا مجيء الله معلوم كيفيته مجهول ايمان به واجب سؤال عنه بدعة لان اثر المشبهة أه، ذاك من في انسان agokosa walam yakun lahu kufuwan ahad ẹyin ṣe bí nínú múrí subhanahu wa ta'ala lẹ́yìn ká mẹ́sìlì ṣe ó ẹyin ṣe bí nínú múrí and every million you omori ìmáyà bá ọtún rẹ kàkà ẹ yàrá ni ìrhamu mọ́tìlá yàrá kùmọ́tìlámà wa ma ba ni se ni mitu wi nsa na be ro nya ba oni agwa ba e wu ku ha mo ka le mo ni mo ri ko no ma ne do wa he e ye so do a so a so ki ma le ko a bi ti mo ni wa ta e ti mo ni mo da ke wo ko do no ke ne oni o si ma so ni ba do wal mushabbiha no ile ile evidence e ron ko ni من ആ കൗമിന് മനസ്സിലാകില്ല ഒന്നും أمرك يعلم ما بين أيديهم وما خلفهم أمرك يعلم أنهم ما بين أيديهم بين أيديهم أو بدي آكا سنما before you wata ake bayin na aiki wakwa translator literally doka ana ina kanu ba ko ehem but ina rabi kuwa wata bayin na aiki yana ita na yau da شيطان ثم لآتينهم من بين أيديهم وعن ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أثرهم شاكرين so as min bayin aidi wa na amam kenan wat idan ma ka min bayin ya lau ma bayin aidi mulko no yen sana ya wida ba wi e hono no ni nan wa ma hol bawu every my can yara shuru kuje mulko no yen sana la nan atere ile ma eno muri akono ولا يحيطون بشيء من علمه إلا بما شاء bí wọ́n ní ní ọ̀la ìgbàlọ́ bí ṣe ìgbìn ní ìyá aláhùn máa bẹ́ẹ̀ na èdè wà máa họlfà hóòmù hóòmù náà dọ̀míọ̀ yàwó bèrè ìlà máa yàwó bèrè ìlà ìlàhùn máa fi sàmáwájú wà máa fi àrùn kó ìyá máa bẹ́ẹ̀ na kúlù máa fi sàmáwájú. وماء ويعلم ما خلفه ما بين السماوات والارض هو اسمه كان ثم اذا رفعته ارهانك أوكا ضمير يعود إلى ما في السماوات وما في الأرض لماذا؟ أقولك ما أمام الأرض تقليبا لجانبا غير عقلاء أفكر إذا ما لون بدهنا أرسنا كينينا أرزان جرائي ملائكة نيرين جرائي الجنة نيرين جرائي سفون جرائي أجوان جرائي أبسنا وين جرائي إنه يرون ما بين أيديهم وما خلفهم abuku mori ọmọ ní àbíkọ́nà tó mọ̀ sí tẹ̀lé jẹ́ ní bọ́lá wà láyé ní tó na bí ṣe ní ilmi yìí ilá bí máa ṣá ákẹ́ wà láyé ní tó na bí ṣe ìhá tọ́kù bí ṣe ní tẹ́lẹ̀ mú wà láyé na bí ṣe ẹ̀yìn tọ́lẹ̀ ní jẹ́ min ilmihi inira yi muri illa bi ma sha ayi sana ko mun yi ko ya kenan aka al ilhaqatu bi shay'in bima'ana al ilm bihi ala wajhi tamam ala wajhi tamam ibura na ko ayara ko onon moya wa ire handin anyi sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ẹ̀yà bá ti ẹ̀wúrẹ́ ọ̀dà kárò wọ́n anyi wọ́n sẹ́yìn náà. so ló wá ká ọmọ ní kọ́d àhá bọ̀bí kó lè ṣe in ilmà bimana allah tabarak wa ta'ala yahlamu kulla shay'in ala wajhi tamam aban ya wala ana en yafna wonni umuni da wani ke ولا يهتون بشيء من معلوماته nítorí ẹ̀kọ́ òmùrí ọ̀rẹ́ ẹ̀yìn sọ́nà kan bíkọ́sọ́ mẹ́ ilé àbí máa ṣá ẹ̀rọ náà mo lè sí ìwà ọ̀tẹ̀ mẹ́ yẹ àlóná kà á lè ró kò lè ró mi àmì rọ́bì ní wà máa òkè ìtòmù nínú ìlú ilé àkọlù ìgbà. ọmọdé kẹyà ló ti ń lẹ́yìn wẹ́ káyọ̀ nínú ẹni jà ìjọ náà ni wọ́n ẹni rẹ̀ ẹni bọ́nà ẹni sọ̀rọ̀ èlé ìwé ìmọ̀nà ọ̀dọ́ àlọ́. wọ́n máa ń dín dùn mí nàlẹ́ ìlú ẹ̀yìn fún ọ̀rẹ́ nínú ìgbà kọ́lí ìlà ẹ̀yìn sátọ̀ nínú rẹ̀ èyí kọ́lí ìlú. báwo wá ní kéde min ilmi mi bi maana min asma ehi wa sifaati kɔrɛ la ɛni rɛ ni o ni àpéjú ẹ̀yìn ní ẹ̀rọ ẹ̀wò ìké the french generator ninety nine names of allah ọ̀gbọ́n ọ̀kẹ́ náà mo ní ọ̀wọ́ àwùkà níbi àbẹ̀dúrà ọ̀ka allahumma. إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض فيا حكمك عدل فيا قضاؤك أسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك wani mulki ne wani ya a ci miki ya ta yi au allamtahu ahdan min halki a zana ke yi mutuwa a una inú nínú àìkọ́ àtọ́ ara kẹ̀yẹ́ náà mo rí ìlú tó mo sọ̀lọ̀ sọ̀lọ̀ àti náà mo rí mi sọ̀rọ̀ àwọn ìgbàsọ̀ tọ̀sí èyí mi lè kẹ́ ìgbé èyí dàbí anyi rẹ̀ náà mo rí ẹ̀nà ìkọ́ mo rí ẹ̀sùn ẹ̀ náà yà náà ìka ní ìlú ìkọ́ ìbọ̀ ẹ̀ ẹ̀yọ̀ náà sudan fún ẹnìkan gbọ́wọ́ wọlé yìí tún dàbí ṣéèkì min ilmi yìí dọ́ka ọ̀rẹ́ yìí lóhùn min asmáyé wọ́n إلا بما شاء وسع كرسيه السماوات والأرض أمرني أقباني أمرني أنا هي كرسي أغنى هني أبسا مهمبا تتسي همبا أبسا مهمبا تتسي همبا أنا أبسا أقوم يباني الله سبحانه وتعالى دار هونيكا كرسي أمرني نرى على رشي أمرني bẹ́ẹ̀ ní kí èyí anájẹ ojú ojú ọ̀rọ̀ ká kò sí ìwèrè bí aláàrẹ̀ ṣàgbèrè aláàrẹ̀ jẹ́ wọn láyé kẹ́bẹ̀ bá gómọ̀ ní ìfúnná ọ̀tá àdù. awoye abdullahi ibn abbas dọ́ka as on his concern kò sí omuli the aláàrẹ̀ ṣàgbèrè. to wala ya uduru hibzuhuma hibzu samawati har o enyi mono wa tom o ma ton o ma woni sorry o samu du mo aka ko te o de on wa o kullu yawmin huwa fi sha'n èyí ni ìwé múlẹ̀ àmúkọ́rọ̀ àbẹ́rù sẹ́kọ̀n òmùsùnmọ́nà ọ̀tọ́ àlà àmúkọ́rọ̀ ẹni mọ́nà ti di ẹnu kọ́rọ̀ yìí so ẹ̀yìn náà wọ́n wọ́n yẹ wọ́n ìdè ní ìdè ìdè lẹ́nu wòhúwà aliyu ọ̀rẹ́ òmùlẹ̀ náà aliyu so ẹ̀yà ọ̀rọ̀ yẹn wọ́n rí aliyu àmà àlọ́ ọ̀rọ̀ wọ́n rí aliyu náà العلي الله سبحانه وتعالى العلي أمري أنا إكا أنا نبه كيكيري نزني بهم أصلا وانا تمام ألويته أمري سبحانه وتعالى العلي أنا نبه كيكيري فوق عرشه بعيدا عن مخلوقاته كما يليق بجلاله وسلطانه أما يعكب بالدين دون دون لتاري عبيدا عبيدنا يكوتون أن قوم نتري أيه مسلم أكي أيه تسين العظيم مليون نوع يبانيو كيكلين سبحانه وتعالى ayatu kursi wani man kan awa bai ni sahih muslim ati musnad ahmad ibn hanbal on to mu sallallahu alaihi wasallam o ka ina abu qur'an aya nan gwajin kekere aya nan gwajin kekere ni qur'an na ayatu kursi ayatu kursi ọ̀nà ìbá yìí náà bí àyìn ní quran súrọ́tì ìfàtí àyà ọ̀nà ìbá yìí náà bí sẹ́yìn súrì ní quran ọyọ ìṣúná àkàkọ́ àmìnira àyà náà ìbá yìí àti kùrùsì bíi ká ọmọọrọ ìdún tó ń yà kóbá yẹn àti àṣẹ ìtàn náà kúrẹ́wà kóbá yẹn lọ abu rẹ́rà mẹ́lẹ́ ṣèkán kòwé ilibetulman lọ́ka alàlàlà àárín àhúrán ọlọ́dún tẹ̀lé dáràwọ̀ ẹ̀ èyí ọ̀nà tó ń tó wúni abu rẹ́rà ẹ̀fọ́ àmà ń dọ̀rọ̀ ọ̀gá ìlàwọ̀ àjẹ́ lọ́ka ẹ̀ sọ́ka ọkà ọkọ̀ náà kọ́ lọ́dọ̀ kàbọ̀rọ̀ ọkọ̀ náà fọwọ́ rẹ̀ ní kí ni ká ààyè rẹ̀. lọ́wọ́ ẹ̀ pọ̀ sá dábò rẹ̀ rẹ̀ pàtó wà mọ́ra àwọn ní ẹ̀kọ́ rẹ̀ o. lọ́kà àyìnkú máa tó àyìnkú máa mẹ́ẹ̀kọ́ rẹ̀ máa rẹ̀. fún àti lọ́kà ayatollah kò sí kọ́ wàá mà nà sádọ́ aláàbò ìṣẹ̀lẹ̀ ó kú ó yìí bá tọ́ni adéyẹ náà wọ̀ ní ti ní onílẹ̀kùn ní ẹ̀sìn máa. èyí ti dùn tó múlùkì ní ọlọ́gá òwúrọ̀ ọ̀nà òrẹ́ lọ́wọ́ rẹ̀ bò tó múlùkì kọ́ ẹ̀ káyọ̀ ẹ̀ náà kàwọ̀ nínú láti kò sí ìyàwó ọkà sọ́dọ̀kọ́ wọ́n wọ̀ kẹ́lẹ́ ọ̀rọ̀ àtẹ̀lẹ̀ àmọ́ ní tí àmọ́ àfọ́nà ọ̀kẹ́lẹ́. ìṣọ́lá aláwọ̀ máa tó kó mú ní ọ̀nà àtúwẹ́ ká tó kò sí. òjò làwọn ọ̀là bí kí n láti àjọ yọ ká tó kò sí ìjọ náà. ṣètàn kan mọ́tò náà kò kún ní ọ̀rọ̀ àkọlà rẹ̀ rẹ̀ fún. ká àdámà yìí wà ní èrò ká tó kò sí ọ̀nà. ẹ̀ka máa ń ká ọlọ́rọ̀ náà ẹni ń bọ̀ ní èrò ká tó kò sí ọ̀nà. ọbẹ̀ òkun ní gbàǹdì ọ̀dọ̀ kùrán lórí áàtù títí ìnàlẹ́tẹ̀ ẹgbẹ́ ìjìyà ọmọ orí wọn àlà ọmọ orí ọ̀ntọ́ lọ́lá wọn ni ọkọ̀lọ̀ tó ẹ̀kọ́ ọmọ ara rẹ̀ wọn ní ọ̀ká ìsìn ẹ̀yìn ọwọ́ jẹ́ والحديث صحيح أبوا وضعك من وتعالى لك لا إكراه الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالقوة القصقى فقد استمسك بالقروة الوثقى لا انفصام لها والله سميع عليم ملك لا إكراه في الدين أني عيسو فتاوى بعين اليدين وأشاء كورونا أرمي اليوم لا إكراه في الدين لا هو نكايتا كايزا نلو يتري àsúkà akọ̀ọ̀lọ́ ọgbẹ́dọ̀ islam súkà hmm? akọ̀ ọgbẹ́dọ̀ kẹtọ́ṣọ́lọ̀ ìpínlẹ̀ olórí yóò mọ̀ nínú ilé àdúgbò nínú ìkọ́ tẹ̀bọ́ yẹn náà lóyè nínú àlùkọ́ yìí iṣẹ́ náà ní سبيل الرشد وذكور انا على طرع ارى فيها والغي وذبه ارى نوع فيها سوى سبقة طولة قربت النبي وهديناه نجدين ملك نرام ميكا يلوي سنزول يلوي سنزول إما شاكرا وإما كفور ولي كمري أعود بالقول ولي ما كما أعود بالقول ومن شاء فليوم ومن شاء فليكفر onírè yọ ọdọ onírè yọ ọmọdéwọ anọmọ yẹn ní quran agba ọdọ mu tó bàmà ni yẹ gbogbo dọgbó rotọ náà má kàmá ọdọ mu dọgbó wọ́n yóò ń di nlá lọ́dọ̀ wọ́n yóò fakọ̀dé sàmsàkà bilbor wa bilbor kọ ọ̀nà rà tó náà kàkà pa ọ̀ pàṣẹ ń bọ̀dà ubi alwasiqa ujana ikara nyingi saa kena kana rungu ana kilamsi soma laha enje nyamjoona والله سميع عليم وملك أن أوان وأيوان دور لها يجر يمون الأليم أليم بذات الصدور أليم بمن في السماوات والأرض أمري ويا في الملائكة عبد سبحانه وتعالى ọmọdé yẹ kó gbèsè ẹgbẹ ayé nà tẹlẹ àgbo wọ tó o fọ tẹlẹ bọ náà kàwé àti wọn náà ká wọn nà tó wọn náà ọ̀nà bíi sọ́ọ̀rì láìdá àìlà lọ láì sílẹ̀ náà ọmọ yẹ kó gbèsè ẹgbẹ láìdá wọ́n yóò mú ibi lá ìlà lọ ó gbọ́dọ̀ mú màkàmá ọ̀rẹ́ sọ́ọ̀rì àbúrò tó ń jọ gùn àbínáì kẹta ọ̀rọ̀ àhẹ̀kẹ́ àyíká ọ̀rọ̀ àtàtà màbúdú mùtọ́ọ̀ àwọn màtìbóò معبود من دون الله متبوع من دون الله متبع من دون الله مطاع من wọláhì tọ́hún àbísára ìka ẹ̀kẹ́ òní òní àbísára ìka afáàfà bẹ́ẹ̀ tẹ̀wọ́n ká afáàfà àkúkẹ́ wọlé ní tọ́hún aban ani bin kalmar jozi ya mani ne zai nan mani ka a warware so àbí nínú ẹ̀ ta ẹ̀kẹ́ àbí nínú ẹ̀ ta ẹ̀kẹ́ ọ̀rẹ́ mọ́ mọ́ ní wọ́n yẹn ń láì láì láì kò bọ́sọ̀ bọ́ wá ìwọ abẹ́rẹ́ òkúkọ́nà kò lè dá abẹ́rẹ́ ní anábíú wọ́n ìfà tó anábíú anábíú kò lè máa ọ̀bídá mi wọ́n ìfà aláwọ̀n ọ̀dá máa ní negate sure negation máa ń fojú ka ìsẹ̀mẹ̀ ẹ̀ ọ̀rọ̀ màkà máa ò lè yọ àbúzọ́nù ẹ̀ka ẹ̀kẹ́ ọ̀rẹ́ mọ́ kọ́mọdé tí wá ní ìmánu bílá bí ẹni tí wọ́n kò fi tọ̀ ọgbọ́n ẹ̀yìn ilá ìlà ayẹ̀lọ́ kò tó sọ́n ọmọdé iná náà wọ́n abẹ́dọ̀dọ̀ tí náà yà wọ́n lọ́ọ̀ sàbátà tó wáyé títí náà ìdègbò gírèsì kúfùrọ̀ kúfùrọ̀ of the highest order on earth wẹ́ẹ́ máa ń dọ́tí náà yàwó bọ́ọ̀ ní ẹ̀dẹ́gbọ́ àti democracy ọ̀n kúkú rọ̀ ọ̀wọ̀ mọ́nà wọ́n ń yá ilé ayé lọ. àbọ̀ wa bẹ́ẹ̀ dọ̀nyí alukúburu bìtì ọ̀gbìn dọ̀nyí alìmánu bìlá ìjú wa máa rà yà jọ̀nà kakọ̀dé sẹ́mùsáká bílẹ̀ òrùwà ti kó sọ̀rọ̀. لا خصوم لها والله سميع عليم عمري بقى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون عمر الله عمر بن عطير عمل الله ولي الذين آمنوا أنا في أنا في الله أنا في أنا في الله أنا في أنا في ولي ناصره ولي أنا في ọ̀nà ìṣeré wa ọ̀nà àbúwá wọn ọ̀nà àmú ọ̀nà àmì ìtújẹ́ ni ọ̀nà wọ̀tẹ́nì ni. àyẹ̀ náà dọ́wọ́ ẹ̀sẹ̀ rẹ̀ wò bẹ́ẹ̀ wòlíì yẹn mọ̀lẹ́ bí mo lọ́ọ́ wòlíì yẹn kó wòlíì náà mo yọ̀ níbi yẹn ojú náà mọ̀ wòlíì náà yẹn wòlíì yẹn náà yẹn mo yẹ mo yẹ ọ̀gá sọ́ọ̀rì. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الإيمان بالله والتقوى الله عز وجل يجعلك من أولياء الله وهذه وأنا مهم جدا يوم لأنه هناك قوم kàwùkù ìyáwà ọ̀tọ́mọlú àkókò àfáàfá ọ̀tọ́mọlú àkókò àbáwọ̀ dómìnà wòlíì yẹ́ ọ̀ àkókò ìdòmínú wàá kúrò àbá màá nà mí yomínú من آذني وليا فقد آذنته بحرب dìmúyẹ ọ̀nà pé ọ̀nàgùn ma ọ̀gá ọdún tó ti lọ sọ́dà máa ká inú àdínkù kùdù sí ló mú yà ká bàbá lọ́rùn náà ìka ọ yọ̀n kọ́ bá sáyẹn ọdún náà ìka wòlíì ya ẹni mìíràn wòlíì ya ọ̀nà ọ̀rọ̀ àhẹ́ máa kó. mìíràn mẹ́tí ni áwòlì yà وليهم الدنيا يخرجهم من الظلمات إلى النور ومن سبحانه وتعالى ضعف وليا ضعف وهم الجيد وهم الجيد والذين كفروا أبانا كان مقاوم كما رمضي يمكابرتي أولياؤهم طاغوت أنا ونظم مني أنا بالطاغوت أبلغنا كأولي مؤمنين ọkọ̀ tẹ́wọ́ lẹ́sìn ṣètàn ṣètàn lè tọ́ ọgbọ́n àjẹnú ní anáìka àbá ní ìkẹ́ àwọn onímọ̀ ẹni lẹ́wì tọ́ ọgbọ́n fèrè àwọn àmì tọ́ ọgbọ́n ọ̀rẹ́ fún àkànnà then àbí kúkúrú gọ́ọ̀mẹ̀ntì tọ́ ọgbọ́n àgọ́dẹ́rì áwùlẹ̀ yà òṣèjọ́ ni. They awliya ulazina kafaru. And none of the prophets of are born in Kufr government, not their And when I support Kufr to the core. Àwọn ọmọdé kàkú ti tí ìtẹ̀ mọ̀nà máa ń jọ ọmọ ìgbọ́pọ̀ sí kóbò. Wọ̀dá káwọ́pọ̀ orí ìgbò èyí lọ. ọ̀rọ̀ náà wọ́n kóbò rọ̀ náà, bí ẹ̀rì bí ìlànà wọn. Ìtàbí kóbò rọ̀ mí shekura yanar zamari an yi gwamnati na kusuran wata abin da na yi da wajen zaun ya nuna kusuran wajen ne dole ẹ̀yìn ààyìn ẹni bí ọ̀nà ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ أولياؤهم الطاغوت والذين كفروا أولياؤهم الطاغوت أما الذين آمنوا إنه ولي يعني الله ولي الذين آمنوا أول يوم لكن ولي الذين آمنوا أما كفار أولياء ولي وليان أولياء أولياؤهم الطاغوت أقول لك نعم ولكن نعم جوانب أني لك أجلني they will not come. Ẹ kò ní ọjọ́ fóònù ìgbà ọ̀dọ́ akẹ́rẹ́ á lórí ìgbà àti ìgbà ọ̀dẹ. Ọ̀rọ̀ rẹ̀ náà wọ́n sọ̀lá lẹ́nu. Àwọn ọ̀rọ̀ wọ́n sọ̀lá. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ànábà mọ́nà ọ̀yọ́ náà rí ìkó. Mọ́lẹ́jẹ́ náà aláàfin ni mo dà á. Oníjẹ́ àṣírí ni mọ́lẹ́jẹ́ ni mo mọ́lẹ́jẹ́ ní kàwà. Ẹ̀yà ìrùkú àwọn ìyá kó fún ìyàwó bí àṣà ọ̀kẹ́ ẹni wáyé bàbá àwọ̀ ẹ̀yà abraham dára iná tó tó ọ̀dọ̀. báwo gbọ́wọ́ hàn bẹ́ẹ̀ ni ẹ̀yin àwòlíyà tó burú kìtẹ́n gbaná gbaná tó ti kófò. Ee, ìmìyàtọ̀ àdíjì kọ́ ọ̀wọ́ bọ́dà bọ́dà. The trouble system is sponsoring ẹ máa kàwọ́ orí ìlú dem to sponsor because that is their system àyìn kèrè system ẹ̀ ń lè mẹ́rin ìsìn sponsor ẹ̀ wọ́n ẹ̀ ó yà wà máa ń wọ afghanistan àjẹ ló máa ń wọ afghanistan àbánilẹ̀ bisimilahi mashallah ìyẹn ní gbèsè care of you àbáàfin lọ́la ọ̀rẹ́ ọ̀ta bá káàkiri ní jẹ́ àbúrú tí ń gbé jẹ́ ìdẹ́ ìpìlẹ̀ sákàtà rẹ̀ nìyí akẹ́jà nẹ́tọ̀ọ̀kì ọmọdé tàbí ẹ̀nà ẹ̀kẹ́ káàmì káàmì ti àwòlé ahùnmù tó ọgbọ́n tọ́ọ̀mù tàbí ẹ̀nà ẹ̀kẹ́ ahẹ̀kẹ́ ìjẹ́ náà fẹ́ àbá ọ̀rẹ́ mọ́mọ́lì ìjẹ́ náà ní lọ́ọ̀ bẹ́ẹ̀ni lẹ́mi bọ́ mi lọ́ọ̀ ọ̀rẹ́ mọ́mọ́lì ẹ̀ní ẹnẹ́bi wòlíì ẹ̀sìn ẹnẹ́bọ̀ tẹ́lẹ̀ ẹnẹ́gbọ̀gbọ̀ ẹ̀wá amájẹ́ni lè wọ́n yìí náà mi lọ lórí ilẹ̀ gbọ́n wá bẹ́ẹ̀ náà fi wọ́n ó lé ọyọ ojú láti kó wà lọ́rọ̀ wá àti ìdókòrò wá di nẹ́ẹ̀sì mẹ́ka ẹ̀yìn ìdáyẹ̀ ń tẹ̀lẹ̀ àti ilé ara àná níbi ní tunu wá. wà á gbòòrò wá àákẹ́ mi kó ọmọ ní tó ń dùn. يخرجونه من من النور الى الظلمات ان كان هو بدل ولينا امنا هو بدل توامه من النور إلى الظلمات هو نور هكذا يخرجهم يخرجون يخرجهم أمر إيه يخرجون من النور من من الظلمات إلى النور واحد أما والذين كفروا لهم يخرجونهم من النور إلى الظلمات أقول أبي توبوا يكم وابي توبوا ìwọ bí wọn wọ sọlá na ẹnyàn náà bí tọrọ tọgbó ẹnyàn náà bọ àtúfọ ìfòsítẹtẹlẹ àtọ fìdínà àtúwọ. wọ́n gbọ́dọ̀ ọ̀dàbí ìwé tó ti ìwé tó ti. You now preserve this world over the ahira. Ọ̀dà mi ń sẹ́yìn dúró kẹ́ àbọ̀ mẹ́rin. ọ̀dọ́ mi kó èrè kókè wẹ́ àwọn òde dàda wọn ló pọ̀ ọdún báyìí ní ìsìkàhímà ó lè náà wà ìka ìrẹ̀wọ̀n bẹ èyí jí ìdílé ti mú àìsí ìrẹ̀wọ̀n àìní fẹ́ ìrẹ̀wọ̀n àìní kẹ̀kẹ́ ìrẹ̀wọ̀n àǹtẹ́ ní ẹ̀yìn lè wọ́n mà ìrẹ̀wọ̀n àkójá kọ́ <laughs> ẹ̀yìn lè bẹ̀rẹ̀ mọ̀tún máa aṣọ ìgbé máa aṣọ ìgbé ọba ní afẹ́ máa ẹni bí ẹmọ tó máa ẹ̀kẹ́ ẹmọ ọdún bá nínú ẹ̀ka tuntun fẹ́ nìyẹn wọ́n ti fẹ́ nìyẹn mẹ́ẹ̀ dín ìyá ni lẹ́ka hóró ẹni ìfúkẹ́ náà ẹ̀mọ ọ̀rọ̀ dá mi yìí ẹ̀yẹ náà wọ́n lànà mi dáadáa kó wúrò lè fẹ́ tọ́ ọmọlídà ọ̀là ìkà àfọ̀mọ́ àbùnà. قالوا من نوجه هري وملك حسن الأنبي اجعل رايبا كاي هم فيما خالدون وإن النبي يقول من هو هري من هو أميت الوليا دوم ميتنا نايكا ومن جنة سنة هراء ودوشي للزلين àbí kókọ́rọ́ níbà mẹ́ná wa kà ébo ira nínú olóyè sí ìlú ìkórè. ọmọ yóò sì anyi ìtọ́fọ́ náà ìka ébo kàbọ́nà jà anyi kò ní ànájì yìí ìtọ́fọ́ àwọn ìpèsè ìpèrè ìtọ́ onídọ́rẹ́ rẹ̀ ìtọ́ ẹ̀yìn rẹ̀ ìtọ́fọ́ ní ìbúrọ́hìn ẹ̀yìn ìtọ́ àfárá ìtọ́fọ́ níbi ìzẹ́yìí ọ̀yọ́ ọ̀rọ̀ ya rabe wa muri su ya auta kun insha Allah